أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلى نيتكم تفلحوا مع المفلحين يوم الحساب عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون dájúdájú ilé إلى أي tá a wà nínú الدنيا نيدي tí wọn nínú kọjá yìí pé wọn mú ad-dunya látara ad-dunuw bima'na al-qurb àbí kó sì jẹ́ pé wọ́n mú látara ad-dana'ati wal-khissa alákọ̀ọ́kọ́ tábà ni wọ́n mú látara ad eléyìí túmọ̀ sí pé nǹkan tó súnmọ́ nǹkan tó súnmọ́ ó súnmọ́ wa pẹ́kípẹ́kí àti lọ́ọ̀rẹ́ súnmọ́ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì alxisa wàlìdánáà ìyẹpẹrẹ àìjámà kankan tá a bá sì wo méjèèjì a rí pé ntọ́ jẹ́rìí fọ́kọ̀ọ̀kan nínú wa ó wà nínú alukur'an tó bá jẹ́ pé látara àdónú tí súnmọ́ ni wọ́n bá ti mú àdóníyà ntọ́ jẹ́rìí fún òun náà lọ́rọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ní inna àdóníyà bí zinatil kawakib ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní a ṣe sánmà alẹ́ ayé sánmà àdóníyà sánmà eléyìí tó súnmá sánmà alẹ́ ayé eléyìí tó wáyé pé tí gbogbo ẹni tó wà nínú ilé ayé bá ti wòkè òun náà ni wọ́n ń rí tààrà ọlọ́run la ṣe lọ́ṣọ̀ọ́ pẹ̀lú àwọn ọ̀ṣọ́ àwọn àràwọ̀ eléyìí túmọ̀ sí pé ilé ayé yìí súnmá kò jìnnà àti àti tán rẹ̀ kò pẹ́ tàbí sọ pé mú látara dánáà eléyìí tó túmọ̀ sí alxisa yíyẹ pẹ̀lẹ́ àìjámà kankan àríkè ayé alukur'ani náà tún jẹ́rìí fẹ́lẹ́ yìí gẹ́gẹ́ bọ́lá wọn bá ti ṣe sọ wípé atastabadiluna alladhi huwa adana billadhi huwa khayr sẹ́ńtì ọ̀jámà kankan nítorí yẹpẹrẹ tí ò ní lórí ilẹ̀ fẹ́ fi gba pààrọ̀ nǹkan tó jẹ́ orí gbogbo orí ìyẹn ni pé sẹ́fìlẹ̀ ayé fi gba pààrọ̀ alùkìyàmà a rí i pé ilé ayé nínú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àyà alukur'an a rí i pé wọ́n sọ fún wa nípa bó ti ṣe jẹ́ nǹkan tí ó ká wo wọ́n má a ń bọ̀sibọ́sí pé a wà fèyín gbámú ilé ayé nǹkan àbùkù ni ohun tí a ẹnu àtẹ́lù ni torí ẹ̀ta bá rẹ́ nìkan tí ń wo wọ́n mẹ́lẹ́ ayé tí ń dè máyà tí ń kàkún àwọn ẹni tó bá nímà nípa ẹ̀sìn ẹni tó bá sì lóye á rí i pé oníkálukú wọn yóò máa bẹnu àtẹ́ lu nítàn wọ́n máa sọ pé ọlọ́run má mà jẹ́ kí nǹkan tí ó tàn kọ́ gbantí òní lọ́wọ́ wa kí ló wá dé tá a fi máa bẹnu àtẹ́ lu ayé ṣé tá a bá wo alukur'an tá a sì wo sunna anabi sallallahu alayhi wa alihi wa sallam àwọn àyà yìí àti àwọn àdìsí ànábì sallallahu alayhi wa sallam níbi tá a ti ń bẹnu àtẹ́lulí ayé ṣéńṣe ni wọ́n ṣe bẹ́ẹ̀ nítorí àkókò eléyìí ti ń bẹnu lé ayé eléyìí ti òru àti ọ̀sán ṣé nítorí rẹ̀ ni wọ́n ṣe ń bẹnu àtẹ́lulí ayé kí ọ̀sán lọ kóru ó dé kóru ó lọ kọ́sán ó dé èkíní kejì wọ́n lé kejì lárí wọn ò sì ní yé ṣe bẹ́ẹ̀ títí tí ó fi dijọ́ tí ọlọ́run ọba yọ kádàrá wípé yóò rùn kọ́ yọ gbàbùwọ́ rẹ̀ sétorí eléyìí ni wọ́n ṣe ń ẹnu àtẹ́lulẹ̀ ayé rárá o nítorí pé òru àti ọ̀sán níṣẹ́ lọ́lọ́run ọba dá méjèèjì kalẹ̀ fún wa lèmẹ́ni ọ̀rọ̀ ọ̀dà ẹ̀yẹ dẹ́kẹ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀dà ṣùkúrọ̀ fẹ́ni tó bá fẹ́ sìnrántí Allah àbọ̀fẹ́ dúpẹ́ fún àkókò tó wà fún anánu òru wa àbí ọ̀sán wa sèrántí fi dúpẹ́ fún lórí àwọn orin eléyìí tó ṣe fún wa bọ́yá àmà àbá àmà ọ̀dájú wípé kìí ṣe nítorí òru àtọ̀sán tí ọjọ́ ayé wa ilé ayé wa tó kó sínú kìí ṣe torí rẹ̀ lọ́lọ́run ọba ṣe bẹnu àtẹ́lù kìí ṣe torí rẹ̀ lọ́lọ́run ọba ló ṣe ń sọ wípé kìí ṣe nǹkan téèyàn á máa tẹ́bàtì anabi isa aleyhi salam wọ́n gba ọ̀rọ̀ kan látọ̀dọ̀ rẹ̀ wọ́n ló sọ wípé inna hadha al-layl inna hadha al fanzuru ma tada'una fihima dájọ́jú òru àti ọ̀sán wọ̀nyí àgbá méjì ni wọ́n jẹ́ o ẹ wá kíyèsí kí ni tẹ́ ń rọ sínú àgbá wọ̀nyẹn òru àti ọ̀sán àgbá méjì ni àwọn méjèèjì jẹ́ kí lẹ́yìn ń rọ sínú àgbá tí ń tó lóòrìn téèyàn bá pàdé tí ṣe sábàbí kéèyàn sórí rẹ ni àbí iṣẹ́ iṣẹ́ rádaràda tí mo ní sórí ibú téèyàn fi wá dẹni tí ń jóná nínú náà jahannam ọ̀nì kálukú akẹ́yẹ̀wò báwo lẹ ṣe ń lo òru yín ọ̀nà wo lẹ ń gbà lu ọ̀sán yín mujahid ibn jabir rahmatulahi alayhi wọ́n ní kò sí ọjọ́ kan tí ojú máa rí ọmọ àyàfi kí ọjọ́ náà máa sọ pé ibn adam ìrẹ́ ọmọ anabi adam qad dakhaltu alayka al mo tún wọlé gúlẹ́ bọ́ lónìí mo tún wọlé gúlẹ́ bọ́ ọ lónìí walan arji'a ilayka ba'da al-yawm wà lọ́ ma o tí mo bá ti lọ lónìí mo tún ní padà wà bọ́ ọmọ láéláé fanzur madha ta'mal fi máa wo kí lóòrì ṣe nínú mi mi ti dé o mo bá sì lọ mo lọ gbénu fa idha qada tuwiya tí ọjọ́ ń bá ti wá tán wọ́n kà thumma yukhtam alayhi wọ́n wàá jàn ló ń tẹ̀ fala yufak kọ̀sẹ́ni tó tuntun tá a gbé nínú ọjọ́ yìí má hatta yakuna Allahu huwa alladhi yafudduhu yawm al-qiyama títí tí ó fi jẹ́ pọ́lọ́ wọn bá ní ó tu ọjọ́ yẹn tó bá dijọ́ gbé nínú al láti wọ kí n lọ gbélé ayé ṣe nínú ọjọ́ náà wala layla illa taqulu kan tí ó wàá bá wa nínú ọjọ́ ayé wa yìí àfikún náà sọ bẹ́ẹ̀ gbogbo òru ọjọ́ ayé tó bá wá bá wa òun náà máa sọ fún wa pé wàá máa nábì Adam mo dúkúlẹ̀ mọ wọlé wá bọ̀ lónìí wo kí ló ṣe pamọ́ nínú mi wo ló lè ṣe pamọ́ sínú mi nítorí pé tí wọ́n bá ti lọ èmi ò tún ní padà wá mọ́ o apá kan nínú àwọn aṣíwájú wa rere nígbà táwọn wòye sílé ayé ṣé nǹkan téèyàn máa nífẹ̀ẹ́ sí ni ṣé nǹkan téèyàn máa wà mọ́ yà ni sèǹtẹ̀yìn máa tẹ́bàtì ni tó fi wá jẹ́ pé àwọn òní nbàárì nbàrà kan tá à ń ṣe láyé ju bá sì kólé ayé jọ lọ àwọn òní nǹkan tá à ń fojú sùn ju pé ká kó pàǹtí àti ìdọ̀tí ilé ayé jọ lọ lórí rẹ̀ lásẹ̀ ń bára wá ṣe lórí ilé ayé lásẹ̀ ń bára wá jà tẹ́bára ẹni méjì tí wọ́n ń yọ̀ mọ́ra wọn tí wọ́n jọ ṣe tọrọ wọn jọra wọn nítorí pé wọ́n jọ ń ráǹfààní ayé kan lọ́dọ̀ ara wọn ni tẹ́bára ẹni méjì tí wọ́n kọ́ papọ̀ síra wọn tí ọ̀rọ̀ wọn ọjọ́ wọ̀ tí ọjọ́ ra wọn kẹ́ ẹ mọ̀ pé nǹkan lé ayé òsì láàrin wa ni. apá kan nínú aṣíwájú rere ó ní innama dunya ila al-jannati wan-nari tariqun wal-layali matjaru al-insani wal-ayyamu suqu. ní ilé ayé tẹ́lẹ̀ ìkọjá mọ́ nǹkan o àyàfi ojú ọ̀nà àbáwọ̀ àlìjánná àbí àbárená kọ́lọ̀ mọ́ sí wa lọ́ọ́ máa ná bílẹ̀ ayé ti rí ojú bẹ́ẹ̀ lọ ó lè jẹ́ ojú ọ̀nà àlìjáná fún wa tó ń ṣe islam tó ń tẹ̀lé tàn nàbì muhammad sallallahu alayhi wa sallam tó ń fẹ̀sìn rẹ̀ ṣàwádà tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo tó sì mú ẹ̀sìn rẹ̀ ní jábútẹ́ ojú ọ̀nà náà ni fẹ́ni tó rẹ́sìn ọlọ́wọ́n bá tí ò ṣe ọkọ̀ láti sìn ọlọ́wọ́ ọkọ̀ láti tẹ̀lé tàn nàbì muhammad sallallahu alayhi wa alihi wa sallam ojú ọ̀nà ná òun náà nìgbésí ayé máa padà já sí fúnru wọn. wàlẹ́yẹ́lì wọ́n ní gbogbo òru ayé tẹ ẹ̀rí tá ń lò yìí tílẹ̀ ń sún tó ń sùn tílẹ̀ ń sún tó ń sùn tó ń hanrun wọ́n ní ilé ayé òru yẹn mẹ́tìdẹ̀rù ẹ̀ǹsánì wọ́n ní ibùtajì èèyàn ní ibùtajì èèyàn nígbà tó ti pé ń bẹ nínú wa ẹjọ́ bá ti fẹ̀kẹ́ lélẹ̀ báyìí pẹ̀lú ògo ọlọ́run tó rùn ọ̀bá yọ tún dìde òun náà ń kanu ó sì ń bẹnu wa ẹni tá pé tó bá sùn pátákùnrinra rẹ̀ wákàtí mẹ́ta mẹ́rin ó tún ti dé gánrandó ó tún ti lọ ó ó tún ti dé ó ń ṣe ó ń pè ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní mẹ́sàn-án mẹ́wàá báwo lòun ó ti ṣe là báwo lòun ó ti ṣe báwo ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni ò ṣe ní jẹ́ kí ọ̀rọ̀ òun kọjá sí àbámọ̀ ńlá lọ́jọ́ síbẹ̀ ẹ̀rí pé owó tí kálukú náà ń ṣe yóò jèrè rẹ̀ ìwọ́tọ́ ẹ pé àsùn fánfán tẹ fán iná lóorun tiẹ̀ wọ́n bá ń gún odó létí rẹ̀ ò ní dìde amọ̀sí bá ti kí wọ́n pe sọ láti lásán pé kí ni ń jẹ́ bẹ̀ ọ́ ń bo oorun lọ ni yọ́n máa harun kùlà àlàbí oorun àṣẹ pọ́n ìwọ náà jèrè rẹ̀ àwọn kan wà pé tí ìyàbá ti sútà ìṣúbà yìí ọ̀ràn á bẹ̀rẹ̀ nu à ń mutí à ń gbaṣẹ́wó à ń mugbó à ń dáràn à ń jalè à ń fọ́lé ọ̀nlé à ń dáná gbogbo ẹ bẹ̀rẹ̀ fún wa nù àwọn amọ̀kùnkùn ṣe ká ẹ̀rí pé ńgbà tílẹ̀ bá sún iná ní sí àwọn olórí ibú bẹ́ẹ̀ àwọn agbẹ́bọ ọ̀pọ̀lọpọ̀ àwọn agbẹ́bọ àwọn ọ̀daràn ìgbẹ́bọ lọ́sàn ẹ̀rí pé ńgbà tílẹ̀ bá sún lè má mú bòmí gan gbẹ́bọ nígbà tílẹ̀ bá sún yọ ọmọ òkè nìkan kọ kúkúrò ọgbà pé pé Allah Rabbul Alamin èèyàn kan tapoli kan borí kó tiẹ̀ wá wá irin kan tó nípa kọjá sísọkọ́ dàborí kọ́ akramakumullah ẹ̀rí pé gbogbo àwọn ẹni kú òru làwọn máa ṣiṣẹ́ wọn àwọn ẹni ire àwọn máa ń lo òru fún dáadáa nítorí pé kanu minal layli kanu qalilan minal layli ma yadja'un wa bil ashari hum yastaghfirun ọlọ́run ní àsìkò péréte díẹ̀ ní làwọn ẹni ọlọ́run fi máa sùn lóru wọ́n jì láàrin òru wọ́n máa bẹ́ lọ wọ́n máa sin lọ tọ́ba wá sin lọ títí tí wọ́n ti sọ láti títí tó dàsìkò sáré wọ́n máa tọrọ àforíjì títí lásùbọ̀ òfin tó bẹ́ẹ̀ làwọn ẹni ọlọ́n làwọn máa ṣe torí rẹ̀ òru yẹn ibùtajà ni irú ọjà wo lẹ́yìn tà lóru tòní irú ọjà wo lẹ́yìn tà lóru ojoojúmọ́ ẹ̀yin náà mọ̀ láàrin ara yín kò sì ní ìdí kẹ́nìkan ṣẹ̀ṣẹ̀ máa sọ fún yín pé a mọ̀ pé ní tó ń ṣe ni torí kí tíyẹn bá gbára pamọ́ títí kò lè gbára pamọ́ sọ́lọ̀ wal ayyamu suuqu gbogbo ọjọ́ ayé táwọn ń lo ọjà ni o gbogbo ọjọ́ ayé táwọn ń lo ọjà ni ọjọ́ ń bẹ ẹni tí ń ṣe tí ó lọ ọjà tí ó tàtà jèrè ọjọ́ ń bẹ tó ṣe pé ó fọwọ́ lẹ́rán kò ní rí nǹkan tà ọjọ́ sì ń bẹ tó ṣe pé àtàsọ́ọ̀tì ni ó tà tí ó tún tà máa dunú pé tọ́ba gbogbo ọjọ́ ayé wa ọjà ni tọ́ba wa rí bá ń ayé pé kìí ṣe torí òru àbí torí ọ̀sán tí ń bẹ́ẹ̀ nu ọjọ́ ayé wa iná ńṣe ni wọ́n á bẹnu àtẹ́lù nítorí àwọn àyè eléyìí ti ń bẹnu lé ayé eléyìí ti ṣe ilẹ̀ ilẹ̀ táǹtẹ̀ yìí tọ́lọ́ yẹn lẹ́dàá wa tó ṣe ní ìtẹ́ fún àwọn ọmọ anabi adam ibùgbé fún àwọn ọmọ hawa kìí ṣe torí ilẹ̀ ni wọ́n ṣe bẹnu àtẹ́lù lé ayé o bákan náà ṣé nítorí tọ́lọ́ wọn bá kó sínú lẹ̀ gẹ́gẹ́ bí àwọn òkè ńlára àbí àwọn òkun àbí àwọn akérèmọ́bú odò àbí àwọn nǹkan àlùmánì ilẹ̀ kìí ṣe torí rẹ̀ rárára iná ṣe bẹnu àtẹ́lu ilé ayé torí gbogbo àwọn eléyẹn nínú àwọn ará àdẹ̀rà tọ́lọ́wọ́n bá ṣe fún wa ni ike ká máa lò ká máa jẹ gbádùn rẹ̀ ìwọ̀n bá tẹ́ bá lè lò lẹ́lò tẹ́yìn òfin lọ ẹ padà fi mí lẹ̀ fáwọn míì tí ń bọ̀ lẹ́yìn yìí ni kìí sì ṣe nítorí àwọn arúgbìn ọlọ́kan ọ̀dọ́kan eléyìí tí ọlọ́wọ́n bá mú jáde láti inú lẹ̀ ńlọ́lọ́wọ́n bá ṣe ló ṣe filé ayé hàn ike ilé ayé ọ̀já màn kankan nǹkan jábútẹ́ nǹkan tó ṣe pọ́ yẹpẹrẹ onílé ayé kìí ṣe nítorí eléyẹn bákan náà asitima ìgbẹ́gẹ̀dẹ̀ torí àwọn ẹranko eléyìí tí ọlọ́run ọba tó fi sínú ilé ayé èyí tí ń rìn lókè pẹ̀ èyí tí nínú omi eléyìí tí ń fò nínú atẹ́gùn kìí ṣe nítorí wọn iná ni wọ́n ti sọ pé ilé ayé ọ̀já máa ń kankan kò tó ń tá a wà máyà àbí tá a tẹ́ gbogbo wípé ẹ máa lò ẹ máa jàǹfààní rẹ̀ títí di ìgbà tẹ̀yìn ó lò lókè pẹ̀ tẹ̀sí lọ tá a wá lẹni náà tó lè wá kọ dínà fẹ́ nìkan wípé má rìn lókè pẹ̀ ńlẹ̀ ayé yìí wọn ò bí ẹni náà dá ilẹ̀ ọlọ́ntọ́lọ́ dá fún gbogbo wa. ìjọba ra ilẹ̀ kan plọ́ọ̀tì mélòó ló lè rà gánà rí nulẹ̀ ayé yìí éka mélòó ló lè rà ẹ́kítà mélòó ló lè rà irọ́ lásán ó rí i pé gbogbo ńdọ́ ọ̀rà tó ń pọ́nlé gbogbo ńdọ́ ọ̀rà tó ń kára máa ó rí i pé gbogbo ẹbí ń tí pátápátá gbáà ní nínú ilé ọlọ́run ọba tó lọ́ọ̀dá gbogbo àlẹ́ tó lè ṣe ni pé wọ́n máa gbanu lẹ̀ kọjá máa o ilẹ̀ ti lóluwa o ok ọwọ́ akú kọ́ lọ kọ́ lọ fagilé gbogbo lẹ̀ yókù náà kó àwọn èèyàn gbọ́dọ̀ gbà torí ẹ̀ inú dẹ̀rọ ọlọ́run tó lọ́n ṣe fún wa ni bẹ́ẹ̀ ni àwọn òkè ńláńlá ó wù wá láti lọ wo kátàrà rẹ̀ kálékún níbẹ̀rù ọlọ́run àti ìmánì ó lè débi táwọn òkè ńláńlá wà kẹ́nìkan á sọ pé wọ́n ti kọ̀ fáwọn èèyàn láti wá wo àwọn òkè yìí ọ dàbí òkè bàbá tiẹ̀ àbí ti yá rẹ̀ èbó kè tọ́lọ̀ ń dání gbogbo bí kíbi láyé ẹnìkan tí èèyàn kan lọ́nà láti wá wo gbogbo àwọn nǹkan wọ̀nyẹn àwọn òkun ńláńlá ńkọ́ lọ́wọ́rán àmọ́ má lọ nílọ tọ̀daràn nítorí pé àwọn ọ̀daràn máa ń lọ sáwọn òkun ńláńlá nígbà tí wọ́n bá débi sọ́mọ kílẹ̀ àṣetọ́ni nìyẹn àṣetọ́ni ó máa ń tẹ́ ó àtẹ ọlá àtẹ ọlọ́fọ̀ lórí ibú yẹn ó máa ń tẹ́ sórí òkun nígbà tó bá rọlẹ̀ gbogbo àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ àwọn asọ́mọ́gbẹ̀ẹ́ àwọn aránṣẹ́ rẹ̀ kálukú ọmọ wa jábọ̀ ọ̀sẹ̀ tó bá rí ṣe fún un lójoojúmọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe dálé ayélu bẹ́ẹ̀ ṣe dárúkúdù sílẹ̀ tí wọ́n dí sílẹ̀ oníkálukú ọ̀lọ́ ọmọ fún aṣetọ́ni yóò máa fún rẹ́kọ́ọ̀dù so má lọ etí òkun nílọ tàwọn ọ̀daràn bó làwọn ọ̀daràn sì máa ń lọ nígbà tí wọ́n bá dé etí òkun bẹ́ẹ̀ wọ́n wá bọ̀rọ̀ àwọn sí hòhò yóò pátá ń di ọ̀daràn ó lè sọ pé òun wẹ̀ àtọkùnrin àtobìnrin ẹ dákun àpọ́nlé wo lọ́wọ́ lára wa tá a bá fa sọ sọ́run kò sápọ́nlé kankan lára wa tá a bá fa sọ sọ́run torí ẹ ọlọ́run ọba pọn wa lé àwọn ọmọ anabi adam aleyhi salam pẹ̀lú ẹ̀wù tọ́lọ́run bá da wa lọ́rùn tí o bá jẹ́ pọ́kọ àtìyàwó wọn fúngbà tí ẹsẹ̀ ń bá ń ṣeré kí ló ń fẹ́ máa bọ́ ẹ̀wù sígbà tí èso ọ̀bọ ọ̀bọ gan ọlọ́run bo láti rí pẹ̀lú awọ kò tún afa wọn lẹ̀ lásán ó tún darun bo wọn ya sọ lára ńgbà tó lọ sétí òkun àmì wo lọ wá fẹ́ lọ rí mbẹ̀ tí ó jẹ́ kó lékún ní mánì bákan náà o lè lọ sáwọn àyè gbogbo eléyìí tọ́lọ́run ọba dá èèyàn lè lọ síbi tí wọ́n ti wá epo yìí jáde kọ́ lọ wò wò sẹ́bà nǹkan ń depo símọ́tò ni sẹ́bà nǹkan ń dà sínú jẹnẹrétọ̀ ni sẹ́bà nǹkan lo epo epo bá fín à ń dà sínú stove à ń dà sínú eh, àtùpà wa fìtílà wa ìwọ lọ wo bí wọ́n ṣe ń wá jáde wàláhì ó lékún ní mání ọmọ sí Allahu akbar sẹ́ńtì wọ́n wá jáde ni yàrá rẹ̀ wọ́n ti wá yọ gbogbo nǹkan gbogbo nǹkan gbogbo nǹkan oríṣiríṣiríṣiríṣi torí ẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ọlọ́wọ́n bá dáa fún ìgbádùn wa ni kò lè jẹ́ nítorí rẹ̀ inú wọn ṣe sọ pé ilé ayé ọ̀já mọ̀ kankan kò lè jẹ́ nítorí rẹ̀ wọn ṣe sọ pé nǹkan jábútẹ́ ní ilé ayé má wà má yá má tẹ́ bàtì. ilé ayé wo wa ni ọwọ́ ajẹ́ nǹkan tá a bẹnu àtẹ́lù ilé ayé wo la ní ká sọ́ra fún ilé ayé wo la ní ká má dì má yá kò síta ṣùgbọ́n ìwà má yá mi wọn náà mà ìpele ayé wa yìí ilé ayé kan náà ni ṣùgbọ́n náà tí kálukú wọn ń gbà lo tiẹ̀ ó yàtọ̀ síra wọn. wọn bẹ nínú wa ẹni tó ṣe pé nítorí ilé ayé yìí báyìí ó ti yan ọlọ́run ọba lódì tipẹ́ ọ̀pá ẹ̀sìn ọlọ́run ọba ọkọ̀ láti tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ń pè é ìpè siratul mustaqim ojú ọ̀nà tó làgàrà téèyàn máa bá wà lìjánà lélẹ́yìí ọkàn fetí balaba tí wọ́n sọ ni ó ń wò pé ẹ máa dára yín làwọn ẹ máa jẹnu yín yà owó làwa wá o ayé làwa wá jẹ kò sí ntọ́kàn pẹ̀lú ẹ̀sìn kankan àbẹ́yìn ò rẹ́ni tó jẹ́ pé ayé sàfẹ́kù rẹ̀ mọ́ṣáláṣí jọ kan sáfù wájúwájú ni bọ́jà ṣùbà bọ́jà gbogbo sọ láti yókù sáfù wájúwájú ni tí ìbá mọ́ṣáláṣí ọ̀dà bíi bòmíì tí kálukú máa láyè ń bẹ́ẹ̀ àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sọ yìí pé àyè bàbá lágbájá ni nítorí tó bá ti dé ìgbẹ́ náà lẹ́bàá níwájúwájú kí ló dé tó dáṣẹ̀ tá a èyí ti rí tó di pé ọ̀pálẹ̀ ọlọ́run ọba láyìn wọ́n tún rán ni lọ́ọ́ bá ń lé ó tún jẹ́ wọn ní o kí ló dé owó ti dé ni owó ti dé àtẹ̀ǹgbà tí ò sówó yẹn ó lóun wọ́n ṣàdúrà mọ́ṣáláṣí ni ike kówó lè bàa dé ọlọ́run fún mi lówó kí n ráyè sìn ọ́ bí yorùbá ti máa sọ torí pọ̀ ló ní kí n máa sìn ọ́ wọ́n ló sì ní kí n má jalè fún mi lówó kí n ráyè sìn ọ́ ọ̀daràn fẹnu sàn tí ò sí lọ́kàn rẹ̀ nítorí tó wọ́n bá dé tán yìí máa dé pẹ̀lú àṣetọ́ni àṣetọ́ni máa bówó rìn ẹni tí ò bá lè ja ṣetọ́ni tó bówó rìn dọ́dọ̀ rẹ̀ lógun irú wọn ni ṣetọ́ni máa kó lógun gbàtọ́ dé tó burẹ́kẹ́ áwà sẹ́gbẹ́ mi náà lówó láyè mi ọkọ̀kọ́ bọ́ fìlà sẹ́gbẹ́ kan gbàtọ́ bọ́ fìlà sẹ́gbẹ́ kan tán ó ní òun fẹ́ wò pé owó yìí wọ́n kó sóun lọ́dún ní abóun lónìí torí pé sẹ́wọ̀n kí wọ́n á kó síyàn lọ́dún tó ń bá na wọ́n pàkíyèsí rẹ̀ sí òsì wọ́n gbàgbé pọ̀ yáwó ha àfa lọ́ba kọ́ lọ ra ilé kan ọ̀rà sáàárín gbùngbùn lú wọ́n pe léyìn ní hundred million ọ̀rà pẹ̀lú ògùn ọlọ́run kò tún dé mọ́ṣáláṣí nítorí ṣètọ́nì tó gbowó ni dọ́dọ̀ rẹ̀ ó kò lẹ́rú hundred million wà ní kíni tó tó hundred hundred oríire àlìjẹ́nà téèyàn ó rí tó ẹgbẹ́ oriire bá nìkan lọ́mọ iye oríire ni ó sì lálìjẹ́nà. ó wa ní ah, a ẹjọ ńgbà tó tó wá pé pé ni mọ́ṣáláṣí ó nwa ẹjọ nǹkan kan là ń wá o so nísìnyí nǹkan ti pọ̀ kọjá gbogbo bẹ́ẹ̀ ṣe lérò ah, ẹ gbọ́dọ̀ tí wọ́n rà ń jẹ̀ta ni ẹ mọ̀ kọ́ ra lé nù láàrin ìlú tẹ́pẹ́ tí ọba sọ̀rọ̀ agbára ògbè abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ òun ra lé hundred million ìyẹn ní pé tó bá ti ní hundred million kò tún gbọdọ̀ sílọ̀ mọ́ olórí ibú. ẹ rẹ lómi ọkàn ra wọn ti pè bàjáàjì nífa kò bá wọn mọ́sálásí mọ́ kí ló dé oní à ah, torí tó ń bá gun bàjáàjì mò ń tẹ̀sẹ̀ máa ríro àfi màláìka à òun gun sámà lọ ni. sòkò wa mọ́sálásí mọ́ lè min ajilil bàjáàjì la hawla wala quwwata illa billah ẹlòmíì yẹsọ wọn lọ ní o ìyàwó lásán lọfẹ kò bá sí lọ ma mo ní à gbogbo níta ti bẹ́ẹ̀ lọ́n láti jọ ọlọ́run tí wàá gbàdúrà báyìí hmm? bí tọ́lọ́n ti ẹ̀ gbàdúrà sí ìdá àfà yóò bá di kókò wà mọ́sálásí ma torí kọ́ fẹ́ yà o. bẹ́ẹ̀ni ẹnìkan gba fírídọ́ọ̀mù kò tí màbọ̀ wọn ò rí sẹ́bọ̀ wọn ní rí sẹ́tọ̀ bá síbi sẹ́tọ̀ kò bá wà mọ́sálásí ma. la hawla wala quwwata illa billah ẹnìkan máa wá ń pílásì nìkan ní gbogbo ọgbà irun magrib lápèjúwe láì pé òòrùn máa ń wọ̀ láago méje kọjá ìṣẹ́jú mẹ́ta yóò ti dé mẹ́sàlásì ọpẹ́ jù ní aago méje ńkù kọ́tà ó ti sàlùwàlà ó ti jókòó níwájúwájú yóò sàn hun rí mọ́lẹ̀ yóò hun rí mọ́lẹ̀ tọ́ ń sàdúrà ni lọ́ba ya lọ́ba dásẹ̀ kí ló dé wọ́n bá sì wá lọ ilé kí ló dé àárín yín mọ́mọ́síláṣí ó ní gbogbo ìgbà tí mo mọ̀ wá àwọn nítorí ṣẹlẹ̀ ní pé táìsì dírẹ́fà ni wọ́n wá gba mọ́tò tí mo ń wà lọ́wọ́ mi so mo wá ń bẹ́ lọ́n kó jẹ́ kẹ́lòmí ò fún mi mọ́tò ẹ dákun ẹ wo ẹ wo tí ń gbé wá mọ́síláṣí fa so ọlọ́run sì ti ṣe wọ́n ti fún mọ́tò mi ah lọ́ba bẹ̀rẹ̀ sí wa yan kájọ́ sì fọ́lọ́n ilé ayé téèyàn ń wá ilé ayé téèyàn ní ilé ayé téèyàn ń retí tó mú yàn sẹ́rí kó lójú ọ̀nà tọ́tọ́ tó mú yàn nyakajọ́sìn fọlọ́run ọba lódì tó mú yàn dẹni tó ṣe wípé ìbínú ọlọ́run lèyàn ń lépa ní ìsìn èèyàn wá ìyọnu rẹ̀ má. ilé ayé burúkú nù onílé ayé ilé ìtẹ́sí Islam tó ní kẹ́ sọ́ra fún kẹ́ yẹra fún ó sì dájú ike bí ti ń so níwá ní ń sẹlẹ́yìn tóníkàlùkù wa bá kíyèsí gbèsè ayé rẹ̀ ẹ rí gbẹ̀yìn náà ẹ já kòtò lágbọ̀n àbí kan níbi tá a ti ń tajà lẹ́wà wọ́n bá sì pèpè fún sọlẹ́ hayya ala sọlẹ́ kí lẹ́sìn sẹ́wọ̀n kẹsẹ̀ bí gbàtí nǹkan kan ṣẹlẹ̀ ni ẹ̀ ń bá káràkátà yín lọ ni ẹni tí ó tà tó jókòó ti gbá lásán kò dìde kó tiẹ̀ lọ bẹ lọ́n pé bọ́yọ́ lọ́n jẹ ọ̀tà lẹ́yìn sọ́láàtì. à ń bọ̀ sí bọ́sí ẹni tí ń tajà lọ́wọ́ ó lè pé bàbá ń dénú o lásìkò títí tó ó dénú báwo. ń pè ọ́ nìkan wá sórí rẹ̀ torí pé gbogbo ètò ń ṣeun àfọwọ́bàtì ilẹ̀ eléyìí tí ò ní tán onípè ọ lọ sídìí rẹ̀ yìí. ẹni tí ń ṣiṣẹ́ ọwọ́ ńkọ́ ẹ ti tú block engine kalẹ̀ ẹ wá ń pẹ́ lọ ọmọ mú spanà ọmọ mú ọmọ mú kìnnìún kan wá ayé alẹ́ sọ yá pé mú fún mi sọ fún ọ mi ò mi ò tí ì ṣètò ọdún wa kò ń sára ẹ kíyè sára bàbá ẹ kọjá gbanú ìlú kan lásìkò yẹn lẹ́sìn gbọ́dọ̀ sọ kí yẹ yín kẹfà bẹ́ẹ̀ tí ẹ̀ ní dúró de jama tí wọ́n fi dé ẹ ṣe sọláàtì pẹ̀lú àwọn jama tó wà nù ọkọ yín ẹ̀ mà bóyá ní rìnrìn máìlì kan sílùú tí gbogbo yóò fi tán ṣùgbọ́n kí làá máa ṣe tẹ́yìn bá rọra lẹ́sìn tẹ́ wàá nuru mọ́tò àdánwò bẹ́ẹ̀ bàbá dírẹ́fà ẹja ṣe sọláàtì ẹjọ́ o ẹjọ́ o sẹ́yìn mọ̀ pé mọ́kú alẹ́ ń ti sọ pé ẹja ṣe sọláàtì ẹ dákun ẹ dúró o báàbá débìrì nígbàrí èmi ò ní dúró o ah subhanallah alazim ẹ ṣe ìwọ ya garanti gbàdáàpù ọ wà lọ́wọ́ wa ni ẹ rí ẹni tó ṣe kó lówó tí ń náwó rẹ̀ sí ń tọ́ta kótólọ́ tí ń fowó rẹ̀ tí fi ń ṣe tí ó dé orí jahannama wọ̀ ń rọrùn tẹ́ ẹ bá fi lè pè sákìyèsí pé à bọ́lọ̀ ń ṣe ràn yín lọ́wọ́ yìí tọ́lọ̀ ń bò yín láṣìírí dáadáa ní kẹ́ ẹ máa fowó yín ṣe ẹ máa fowó yín gbẹ́sìn ọlọ́wọ́n ẹ máa fi tì síwájú ẹ máa fowó yín ran àwọn ẹni tó tún pọ́n ẹ máa fi ràn wọ́n lọ́wọ́ ẹ máa taro owó yín ran àlìjẹ́nà rẹ̀ kó tó di pẹ́ kú. yóò ní wọ́n fẹjọ́ mi sùn ọ́nù. a ṣé ń wọ́n lówó ni mo lówó ni. ókè ìsìrí ọba wà wípé ògèdè àkúsì olùsì làwọn ará lé yín. la hawla wala quwwata illa billah. ẹ rí bí ilé ayé yẹn ṣe ń darí wa ẹni tó di chairman local government tó bá jẹ́ pé mùsùlùmí ni tẹ́lẹ̀ ẹ rí i pé ńgbà tó ti dórí ipò òun kò ní fẹ́ kẹ́ ẹ mọ́ mùsùlùmí má ipò jẹkúrẹ́jì lásán sọ́yẹ́ pé o lè sọ́sùn mẹ́ta ń bẹ̀ kí wọ́n kàn yọ ọkọ mi pé o ti gbẹ́ lómi sí gbogbo yọ̀ọ́ bá lọ kóòtù ẹ̀ wọ́n ti lè yọ wá bá ọdún ọdún mẹ́ta wọn láre o kìnnì kan ẹ bá ẹ̀yin náà bá tún dání tí ń sọ́gbọ̀n títì sípò tí ò ní jó sí lọ́nù bọ́jẹ́ gómìnà ńkọ́ irọ́ lásán òfin wọ́n ti ṣe yẹ́ gómìnà ń bọ̀ gómìnà ń bọ̀ Nàìjíríà level kàn sí pé àwọn opponent rẹ gbé ọ lọ court wọ́n ní ìbò tó gbé ọ wọlé kọ́ bá mu ẹni sèpò kẹrin òní gómìnà kọ́ sọ̀kalẹ̀ with immediate effect. àbí nàìjíríà yìí náà kọ́ ni. sẹ́tọ́rí gbogbo àwọn jẹ́kúrẹ́ dì pọ́n ló fi pé wò ní sílọ̀ mọ́. kọ́dà mr president àgàǹgbọ̀ndì rẹ̀ nítorí pé àwọn opponent ti ń bẹ kóòtù gbogbo wọn ṣẹjọ́ wọn ṣẹjọ́ tí ọba ti dé kóòtù tọ́ mọ̀ fọ́ sí kóòtù ọlọ́ kò ní lè mú mi kórìí alẹ́ yẹn ọwọ́ àti òní sílọ̀ jẹku rẹ sí ipò bọ́jọ́ bá láyé ni wọ́n ń yọ wọ́n láyé sí ipò ṣebí láyé tó àwọn sọ pé bá kún òkú ọba kún jẹ wọ́n ti ń yọ wọ́n láyé ní ìsìn àbí wò sí láyé amọ̀sibọ́sí baálẹ̀ lásán. sọ̀sẹ́ gbogbo àwọn kpọ̀rọ̀ iná ọ̀hán níjẹ́ kó sí lọ ọ̀pọ̀ ipò ọ̀rọ̀ ipò ipò tí ọ̀jà máa ń kẹ́kẹ́ sínú nínú oníjó sí lọ. ọmọ kò tí ká sí lọ wà nílẹ̀gbẹ́ gbogbo pàǹtí tó kó kàn kókó ń gbogbo àwọn pàǹtí ìdọ̀tí jágbajàgba táǹkan kó kan ọmọ ṣe ó tóbi mẹ́ẹ̀ẹ́dógún àwọn tí ń ṣe ránkà ìdèdè wọ́n ń lọ bí ọgbọ̀n irọ́ lásán jọ́tọ̀ bá kúkan bọ̀ wọ sàárè torí kí wọ́n lè máa ṣe ránkà ìdèdè jíjọ́ gbèǹde. akaramakomola ẹ jẹ́ ká fura o alimam ibn rajab alhambali rahimahullah ani ìbẹnu àtẹlulẹ ayé tí àlàyé nípa nípa sísọ pélé ayé ọ̀já mọ̀ nkankan ọ̀yẹ̀pẹ̀rẹ̀ tálàyé rẹ̀ wánú alukur'an àti sunna ìṣe ní tọ́ka sí iṣẹ́ táwọn ọmọ ànábì ádámà bá gbèsè nínú ilé ayé o ẹni tó bá gbèsè rádaràda jákujàku rádaràda ráhùnráhùn ilé ń gbèsè nínú ilé ayé a ilé ayé burúkú ní gbé bàbá ológogoro bàbá onígbó bàbá onígbáná. ìwọ́rẹ́ pé zina ni ọmọ ọmọ àwọn ọmọ ọlọ́mọ wọn ní bàbá ọgọ́ta ọdún fi ìdí rẹ̀ bọ́nù di ọmọ ọdún márùn olórí ibú aláìlérò tí yorùbá máa pé atókù mọ́ amọ̀nà ọ̀run mọ́ ọ̀nà rẹ̀ clear akramakumullah ẹni tí ń lórí ilé ayé tiẹ̀ lọ walakin kadhaba nke tawalla ẹ dákun kí á ní ìtumọ̀ tó wà ní ayé wàláhì kò ní ẹni tó yẹ gbogbo gbèsè ayé tiẹ̀ à ń sóògùn à ń sóògùn kánà ni à ń wá raw material ká raw material tí èsì pé fẹ́ fi ṣe mọ́tò raw material tí èsì fẹ́ sọ orí àkìtàn ìgbẹ́sán bá ìyà tí ń sílé ayé gidi nù ọwọ́ lọ ọ́ àfi nǹkan bójú pé kí wọ́n má bàa dọ́ ọmọ pé wọ́n ni àwọn kan sì ti rí ọ torí wọ́n bá ṣe yọ ọsùn là á yọ ọgbọ́. pólísì ṣe ń yàgbẹ́ tẹ̀ yàgbẹ́ báyìí ọkàn lọ kó ni láwọn yóò bá ní wọ́n ti kó gbẹ̀rẹ̀ wọ́n ti kó gbẹ̀rẹ̀ o sẹ́mi kó náà máa sábà pé tá ń kó mi gbẹ̀. <laughs> torí kò sí ma pé ayé ọ̀daràn la wà tò lóòótọ́ ìgbẹ́ ìdọ̀tí ni ìdọ̀tí ni ṣùgbọ́n bíi kí wọ́n kó wa ń gbẹ̀ kọ́ àbẹ ẹ̀yìn ọ̀dẹ́jú lẹ̀ kẹ́ni kó kó gbẹ̀yìn ká kó burú kó burú ọ̀fẹ́ kó lẹ̀ ni kó lẹ̀ ah kólẹ̀ báwo so ẹni tí ń lo ilé ayé rẹ bẹ́ẹ̀ ẹ dákun sí ilé ayé dáadáa nílò sọ nu mọ̀lẹ́bí yín pé tọ̀ ẹ agbúrò rẹ o ọ̀nà tá a sì gbúrò rẹ sí ni tí wọ́n nígbẹ́ lókùtò tún kó lórí àkè sí ilé ayé dáadáa nu kì í sí ilé ayé tó dáa nu torí ẹ iṣẹ́ téèyàn bá ń ṣe nu ilé sọ ilé ayé téèyàn ń gbé di ilé ayé wa gbogbo ọ̀sán wọn wọ́n ń ṣètò ọlọ́ọ̀ni gbogbo òru wọn wọ́n ń gbìyànjú láti ṣètò ọlọ́ọ̀ni gbogbo òru wọn wọ́n ń gbìyànjú láti ṣètò ọlọ́ọ̀ni so irú àwọn èèyàn tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ dáadáa wọ́n sọ jáde lẹ́nu tó bá gbọ́rọ̀ ibi tó ti gbọ́rọ̀ rere ni wọ́n lọ tó bá rìn wọ́n bẹ̀rù ọlọ́run tó bá dá sọ̀rọ̀ wọ́n bẹ̀rù ọlọ́run à irú àwọn eléyìn ọlọ́run jẹ́ kí wọ́n pọ̀ láwùjọ wa ẹ rí i pé léyìn lótòótó ilé ayé tó da ní gbé owó tí wọ́n ní wọ́n bẹ̀rù ọlọ́run ọba ń bẹ̀ wọ́n ọ̀rọ̀ tí wọ́n máa sọ wọ́n bẹ̀rù ọlọ́wọ́n bá ń bẹ̀ wọ́n sọ sí ibi tí ó ti jẹ́ wọ́n rọ́nà lọ tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmà ọ̀la tí wọ́n ní wọ́n lò dáadáa wọ́n lò lọ́nà tí wọ́n fi rẹ̀ àwọn èèyàn lẹ́kún tí ó fi jẹ́ pé Ọlọ́run bọ́ gbà wọ́n náà là tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmà sáfẹ́ sọ pé ilé ayé rádaràda lélẹ́yìn àgbé kìí ṣe ilé ayé rádaràda ọmọ èèyàn ó sì rí wọn sọ ẹ̀rí pé tẹ́nìkan bá kú àwọn ẹnìkan lè máa yìn tẹ́ bá wá wo gbogbo èèyàn tí yìn ẹ wá rí pé àwọn èèyàn rádaràda ránranrun jákujáku ni wọ́n ẹ̀yin ọ̀sọ̀ pé irú ẹyẹ lẹ̀yẹ wọ́tọ̀ nítorí pé òun náà kúkú sílé ayé tọ́ bí kéèyàn kú ní ìsìnkọ́jọ́ àwọn olókogoro ògiri wo àbẹ́ẹ̀ni ó wò ní títí máa jókòó lóde ọtí kò ní sẹ́nìkan bẹ́ẹ̀ ma. bẹ́ẹ̀ náà ni bàbá alágbèrè tó ní abá kú ẹ̀rí pé arúgbó rẹ̀ ni ó bẹ́ẹ̀ àmẹ́yìn kú ní ìsìn àwọn kẹ́kẹ́ torí ẹ̀ nabi anabi sallallahu alayhi wa sallam wọ́n gbókùn méjì kọjá lọ́dọ̀ anabi àwọn èèyàn wa sọ pé ẹni rẹ ni anabi ni yọ ọsẹ wọ́n tún gbé kejì kọjá ibú ni anabi ni yọ ọsẹ ah àwọn sọhábà ni yọ ọsẹ yọ ọsẹ ah ta ló fún yín tẹ̀ fi sọ pé ta kọ́kọ́ ta ló láti tẹ̀ fi sọ pé ẹni ah anabi sallallahu alaihi ni yọ ọsẹ torí pé ẹlẹ́rìí lẹ jẹ́ lórí ẹ dákun irú ẹ̀rí wò lẹ́yìn sẹ́kún ọjẹ́ fún yín jọ́ tẹ́ bá kú tẹ́ bá jẹ́ ni ọlọ́run lódodo àwọn ẹni ọlọ́run máa bẹ̀rù wọn ò ní fẹ́ sọ dáadáa tẹ̀ ń ṣe lójú yín torí kọ́ mọ́ jọ yín lójú kẹ́ wá pàtì torí kọ́ mọ́ jọ yín lójú kíkárí mi ọmọ bà wọ̀ àmọ́ tẹ́ tẹ́ bá kú wọ́n sọ torí kò sí kankan tó lè kó bá yín máa ń jọ náà Allahu akbar bí ìgbà tí agbájá ọlọ́run ti fàmì hàn pé ó kú á ẹ̀sìn ṣíṣe rẹ̀ lọ́wọ́ ẹnu bí ọdún mẹ́ta yìí Allahu akbar ó ní agbára ó sì jẹ́ni tó ṣe pé tí bá ti ń gbọ́rọ̀ ọlọ́run báyìí ẹ̀wá rírì ti mú un ẹnìkan sọ ọtọ́ ọ̀mà ní ìsù tó bá lè jẹ́ pátó ti jẹ́ náà ni wàhálà wọn sọ torí ẹ̀ ilé ayé irú èwo làwa ń ṣe Al-Imam Ibn Rajab oníṣẹ́ tá à ń bá ń ṣe nu ilé ayé tó bá ti jẹ́ iṣẹ́ jákujáku òní máa túmọ̀ sí pé ayé tí ọ̀dà ló ń gbé ìsinmi burúkú ló ń ṣe torí ẹ̀ ẹ jẹ́ ká kíyèsára wa ṣé iṣẹ́ táwa ń ṣe téèyàn bá bá bẹ́ẹ̀ kú ó lè ní àtúbọ̀tán tó dáa síta bábá bẹ́ẹ̀ kú tá a lè wà lè jẹ́nà àní ìdọ́mọ̀ọ́ná oníkálukú wa gbọ́dọ̀ bira rẹ̀ léèrè Umar radiyallahu anhu nínú àwọn ọ̀rọ̀ tó ṣe pé kì í somi tàdá lásán lọ́yẹ kí wọ́n fi kọ́ tí Umar sọ tó yẹ pé tó máa fi omi gold kọ́ wọn ò sì ṣe Umar ní hasibu anfusakum qabla an tuhsabu oníkálukú kó tètè ṣèṣirò fúnra rẹ̀ kọ́ lọ́wọ́ bó tó ṣèṣirò fún wa o wazinuha bil qistas al òṣùwọ̀n tó dáa tí è parọ́ fún yàn ẹ fi wọn ra yín wò kẹ́ tó kú o nítorí pé àwa gangan fúnra ara wa a lè sọ sí dáadáa lẹ́sẹ̀ àbá ìdá nígbà tó ṣe pọ́lọ̀ fún wa ńlá ka ẹ̀ ẹ sì ń wo ní tàǹsẹ̀ à ń wò bó ṣe dáa sí àti bí ò ṣe dáa sí a lè a lè a lè ti ká ara wa mà wípé látìgbà tílẹ̀ ti má sí ìsìn tá à ń sọ̀rọ̀ yìí ìwọ ọlọ́run mo mọ̀ pé tí mo ṣe ní ọ̀dà lọ́pọ̀ jù foríjì mi ìwọ ọlọ́run mo mọ̀ pé àti dáadáa àtàìdá mi léètọ́ hàn sí mi wọ́n fẹ́ẹ́ dọ́gba látìgbà tílẹ̀ ti má sí ìsìn ọlọ́run dákun jẹ́ kí dáadáa mi ó máa tẹ̀wọ̀n foríjì mi ṣàánú mi téèyàn bá máa ṣe bẹ́ẹ̀ à èèyàn jà kọ́ta o èèyàn jà kọ́ta torí èèyàn máa jọra ẹ lójú lórí rọ́ gbogbo àwọn kan tí ò dáa tí ò sunwọ̀n téèyàn ń ṣe èèyàn máa wo kí nǹkan tó dáa ni èèyàn wà padà bẹ́ẹ̀ yọ padà di yọ padà bá bẹ́ẹ̀ dẹni tí yọ padà kábàámà lọ́la gbé al-qiyama. wọ́n bi ọ̀kan nínú àwọn aṣíwájú wa rere wọ́n ń pè ní Abu Safwan ar-Ru'ayni wọ́n ní ma hiya ad-dunya allati dammaha Allahu fi quran èwo nílé ayé ilé ìtọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa tó ní a gbọ́dọ̀ tẹ̀ bàtì a gbọ́dọ̀ jókòtì. من القرآن التي ينبغي للعاقل أن يتجنبها ليت أي كي يقولون لك أجنس يقولون يا صفوة فقال بابا يوادان وني كل ما أصبت في الدنيا تريد به الآخرة فليس منها وني بقبون تاباريني لأيي tá a sì gbèrò pẹ̀lú rẹ̀ pé a fẹ́ fi wà lìjánà kò sí nínú ilé ayé tọ́lọ́wọ́n bá ní kẹ̀yìnà sí. ẹ dákun ẹ já di ọ̀rọ̀ yìí mú dáadáa gbogbo nǹkan tá a bá rí tùjọ ńlẹ̀ ayé gbogbo nǹkan tọ́wọ́ wa bá bà ńlẹ̀ ayé kí làá máa tùjọ kí lọ́wọ́ wa máa bà ó lè jẹ́ mà ó lè jẹ́ owó kó dúkìá ó sì lè jẹ́ ọlá kọjá kò ńlá ìlọlọ́run wá fún ọ gbogbo àwọn àgbéga yìí ìgbà tí wọ́n wá rí èrò rẹ lórí rẹ ni pé ìwọ fẹ́ fi wà lìjẹ́nà kéde ayé yìí ó lò máa rẹ lọ́nà sí pé ìwọ gan alára o ti kọ́kọ́ lò fúnra ara rẹ ó wá tún fi sí ọmọ èèyàn láǹfààní òun fi ń wà lìjẹ́nà eléyìí ò sínú ilé ayé tí ọ̀dà ọlọ́run fún ọ lówó. owó yẹn ọ̀nà fúnra ara rẹ, ọwọ́ ń wá látara owó yẹn láti rálẹ̀ jẹ́nà wọ̀ àní sọ pé gbèsè ayé tí ọ̀dà lò nítorí pé olówó yẹn lọ́nà tó fi báyọ̀ nu ọlọ́run pàdé sẹ́yìn màjàmá pé ìyàwó wa ọmọ wa òbí wa tá à ń náwó lé lórí wọn à ná dànù wọn máa kọ́ ládàá lẹ̀ fún wa pàǹsẹ̀ sàrà ni ọ̀dà nínú dáadáa yun èèyàn ra wọ̀ ẹni tí ìwà ṣe ń kọ́ sẹ́yìn pé ọbẹ̀ lábẹ́ àkọọ́lẹ̀ pé afọ́n olówó ọ̀ọ́nà síbi tó yẹ kọ́ ọ̀nà sí. bẹ́ẹ̀ náà ni owó yín ẹ̀yin kọ́ mọ́sálásí kalẹ̀ fọlọ̀ pé mọ́sálásí tẹ kọ́ tara rẹ̀ kọ́lé kan fún owó ẹ lò láti fi ran àwọn ọmọ òrukàn lọ́wọ́ ọmọ tí ọ̀lẹ́ni kò lẹ́ni tí ó fà á mára nígbà tọ́kàn rẹ̀ bá ń bàjẹ́ kò lẹ́ni tí ó rẹ́rìn sí tó náà tiẹ̀ fi jẹ́ pé ẹ̀rín gbẹ̀kẹ́ rẹ̀ ẹ̀yin wá jẹ́ pé fọmọ òrukàn mára ẹ̀ ń tọ́jú rẹ̀ ẹ̀ ń gbọ́ bùkátà rẹ̀ sẹ́mi látara ń tẹ́ sẹ́wọ̀n ẹ̀ ń wálùkì yá mẹ́ni owó yín tẹ̀ ń nálẹ̀ lórí wọn ẹ̀yin fojú sùn pé èmi ń taro owó tèmi wálùkì yá mò ń fi wálùjẹ́ nà oríire ńlá ni ipò kan lọ́lọ́run gbé ọ sí ọlọ́run sí ọ ní abiyì tó jẹ́ pé o ò lè fọwọ́ rẹ kọ̀wé fẹ́nìkan kó mu lọ́ọ̀bì kan àfi kí wọ́n dá lónìí ní ti dáadáa ọwọ́ àlòyì rẹ yẹn láti fi rẹ àwọn ẹni tí ẹkún pa láti rẹ̀ wọ́n lẹ́kún olóyì rẹ yẹn láti dẹ́rìn pẹ̀ kí àwọn ẹni tó ṣe pé inú ìbànújẹ́ ni wọ́n ń sùn inú ìbànújẹ́ ni wọ́n ń jí wọ́n wá ń ṣe gbogbo tó ń ṣe yẹn pẹ̀lú ẹ̀mí pé mò ń fi ń wà lìjànà ipò tó tó tó níwò kò ní jẹ́ nítorí túmọ̀ sí pé olólè ayé tọ̀dà torí ẹ jẹ́ ká kíyè sára jàmá bàbá ẹ jẹ́ pé ìmọ̀ náà la ní ìmọ̀ yẹn wá bá wa débi pa àwòsàn lọ́ọ́ ma àwa ń sọ yìí pé níbi tí àwa ní màdè àwọn òbúkátà ká tún sin sẹ́mi kó rí ibú ìgbésí ayé burúkú nù àwọn kan ní màbẹ́ tí wọ́n máa ń sọ bẹ́ẹ̀ o yọ sọ pé òun wà sọ́là ìyẹn ni pé òun ti dé èbúté orí ibú tí ó bá jẹ́ ibú tó rí ibú ọlọ́run sọ fún anabi sallallahu alaihi wasallam pé wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin máa sin olúwa rẹ títí tí kò fi dé báwa ni kúrúntù náà tí ó sọ pé ọlọ́run ti mú kó fún un. ẹlòmíràn sọ pé màá sin lọ ṣùgbọ́n ní sàlù àlá torí pé wọ́n ti yáfẹ́ rẹ̀ fún mi yáfẹ́ àlù àlá fún ọba wo. bẹ́ẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ ẹ lówó ẹ lówó yín dáadáa o ẹ̀ ń lò sí nǹkan tó burú pé gbogbo oríta oríta ẹ máa fọ́kò ẹ dákun sówó rẹ nu owó orí ibú nìyẹn kò sóore kankan bẹ̀ bí kí bàbá wo kú nìsín ká pé màálù ogójì lọ pa owó orí ibú nìyẹn ìsẹ̀mí burúkú ló ń ṣe wọ́n wá sọ pé mo ń ṣerú ẹ̀ fún wọn náà tọ́wọ́n rẹ lè pa màálù ọgọ́ta sẹ́wọ̀n pé tiẹ̀ yọ́ọ́ máa lé ni ẹni abálájọ jújù làájù ìsẹ̀mí burúkú nù ìsẹ̀mí àwọn ẹni tí ń ṣe òkú yẹn tán pa màálù nítorí pé òkùnkùn ìsẹ̀mí burúkú ìsẹ̀mí rádaràda ni. bákan náà ìsẹ̀mí ẹ̀ẹ́n wọ́n ti pè oníkálukú wa o ká máa ń kára o torí pé à ń sọdún léyà o stadium láti pàdé o ẹni tí ọba máa ya dání o ẹ máa ra ya lágbo ẹni tí ọba mọ́kọ dání o ẹ máa rọ́kọ lágbo sẹ́sẹ̀mí ti dinu ọdún mùsùlùmí la hawla wala quwwata illa billah wọ́n fẹ́ sọ ìsìláàmù di rádaràda mọ́ra wọn lọ́wọ́ ìsẹ̀mí ọlọ́run bá sọ̀rọ̀ fún ọkọ́lé ọwọ́ àlọ́ eléré wọn á ti gbogbo títì eléré wọn á jókòó wọn ti dé láti aago mẹ́fà o eléré wọn á jókòó títí aago mọ́kànlá kí ni wọ́n á ṣe òun náà bọ́ bá yẹ pé igbó ni ọgbà bọ́ bá yẹ pé gbogbo ni òun mu yọ ọkọ̀ mu torí tiẹ̀ náà ọkọ̀ spark tọ́ba wa débẹ̀ tàbí máa ń sọ̀rọ̀ nu gbọ̀ngbọ̀ngbọ̀ ooo àdé ṣé ìyẹn gidi ni máa ń bá ẹni tó lọ san one million fún ẹ dákun ta ló lè san one million fún olùmọ̀kan kó bá a so igi náà kọ́lá ó tún máa sọ pé ẹ ṣe ká ṣé wọ́n máa gbowó ni àbí wọ́n gbowó tó bá ti àlùsùn náà ṣé wọ́n máa gbowó ni àbí wọ́n tàwa lọ tó owó so ó sì lọ pé kíní kan pàṣọ wọ́n lè gbé one million fún òun náà gba àwòyìn ṣe ni o bàbá one point five là ń gbà ní sin o láhàúlà wàlà kú wàtá ìlà. sísèmi dáadáa nù ìsèmi rádaràda wọ́n ní wọ́n kọ́ mọ́sálásí wọ́n kọ́ débì kan kò lọ wá mọ́ okùn kíkàn wọ́n á nítorí ẹ̀yin èèyàn o bá a ti sọ láti yẹri kótó ń pa wá ẹ̀dá sí tọ́lọ́ o bàbá tó fi one million tó fi pe lérè o pẹ̀lú ògbọ́nà tó bá kọ́ ọ bá pè ọmọ wò pé sí one thousand naira five hundred one thousand and five hundred ni ó mu òní yóò tún ra sùúrù irọ́ burúkú ṣé ìsẹ̀mí gidi lélẹ́yìn àbí ìsẹ̀mí òfò ìsẹ̀mí òfò nìyẹn nítorí pé ìwọ yìí owó yìí ó kú lọ́wọ́ rẹ̀ ńjọ́ kan ẹ̀rẹ́ lomi kò tí kú o owó kú o lọ́dọ̀ rẹ̀ wàláhì nísìn èèyàn ti bẹ̀rẹ̀ sísá rẹ̀ kú wọn á gbé lọ sórí bẹ́ẹ̀dì lọ́sibítù kò lè sọ̀rọ̀ mọ́ nǹkan wo bọ̀ọ̀ bí orí ara ni wọ́n ní kí wọ́n mú ìwé wa òun fẹ́ kọ́ wọ́n á kọ́ síbẹ̀ pé ẹmu ten million kẹgbẹ́ fún àbúrò mi tó wà ní ilẹ̀ tápà ẹmu five million kẹgbẹ́ fún ìyàwó tí mo kọ́ lẹ̀ ẹmu sẹ́wọ̀n káwọn ọmọ kan rọ amúfipá àwọn kan sọ àpò wọn yá ni pé kí ni bàbá bàbá wọn ti ṣe mọ́ <laughs> subhanallah alazim amẹ́ni tí wọ́n gbádùn adúpẹ́ fọlọ́ ọ̀ ń sọ̀rọ̀ adúpẹ́ fọlọ́ ọ̀ ń gbọ́rọ̀ adúpẹ́ fọlọ́ o lè má náwó yun adúpẹ́ fọlọ́ o sì lè ná alihamudulilayi ní ìsìn gan lọ́yẹ̀ kọ́ náwó kó o fi wá ìlọsíwájú fẹ́sìn ọlọ́run nítorí pé gbogbo ẹ bá ṣe fẹ́sìn ọlọ́run ẹ̀ pàdánù àkọ́kọ́ ìwọ náà tún wá kárìsìkì rẹ ọtẹ̀síwájú nù bákan náà o tún ṣe dáadáa fúnra rẹ eléyìí tó yẹ pé ní ìjọ pọ́njú ọlọ́wọ́n bó gbé pọ́njú kò fún wọ ní ìjọ dààmú ìwọ ò ní rí wàhálà torí pé kò sówó máa ń jọ gbèǹde ayé yìí náà lọ ma akramakumullah torí ẹ wọn nílé ayé ó ti kíra rẹ fún gbogbo ẹni tó bá nílò aka ìkọgbọ o wọn ni qad nadat ad-dunya ala nafsiha law kana fil alami man yasma'u kam wathiqin bil umri afnaytuhu wa jami'in batattu ma yajma'u ilé ayé ti kéde ó ẹ mú oríkì ẹ má ẹ gbọ́ oríkì mi gbọ́ dáadáa ó gbogbo àwa tá à ń gbọ́ tó bá pé àwa náà tó bá pé alẹ́ títà a máa fi gbọ́rọ̀ ẹjẹ́ àkíyèsí oríkìtì lè ayé fúnra ara rẹ̀ oníkan muwafiqin bil umri afnaytuhu mélòó mélòó lẹni tọkàn rẹ̀ balẹ̀ sí pé ah, kò síkú ló tù mí igbó ọdún ọdún kan ni táwọn akérò wọn yóò tu ẹni àìmáyérú wọn àìmáyérú wọn ẹrẹ lómi nísìn wọn sọ pé ah, ah baba agbọrọ pé wọn ní ẹkú ni ah pé wọn láíláí babaláwo ni ọ̀la là mú ọ̀fọ̀ ipò ọdún ọdún kan ìran kúnukú kẹ kúléwé ìran àkàlàmọ́gbò pẹ̀lú ìgbà. ìran lásán ìwọ bí ìran kúnukú ìran àkàlàmọ́gbò ó kúnjọ kẹ tíọ́ ọ lónìí wọn kẹ túfọ̀ rẹ̀ lọ́la ni pé ó ti kú sẹ́wọ̀n pé gbogbo ẹni tó kú ló kúkú fẹ́ kú iná ẹ̀ làwọn Yorùbá ṣe wò sùn wọn o <laughs> asisọ ni èyí sọ pé màlẹ́kà lágídí torí pé àṣì ọlọ́run màlẹ́kà ń tẹ̀lé màlẹ́kà yìí sì gbàbọ̀dì ẹni tí ò ti ẹ̀rí dépò kọ́ a sọ pé wo ọba àdọ́dún tí ń bọ̀ ni ọwà ọ̀nlọ ọ̀nlọ náà ni ìṣẹ́jú ò ní lé tó ó ní mélòó mélòó ikú ní sọ ó ní mélòó mélòó náà tó torílé ayé tùjọ torílé ayé tùjọ tí mo túká mọ́ lọ́wọ́ ẹlòmíì ò ti kú tọ́lọ́ ti tu gbogbo dúkìá rẹ̀ mọ́ lọ́wọ́ ẹlòmíì kúta ìkú dúkìá ò ẹ̀yẹ́ ma gba àwọn tó lówó tó lámì tó lámì nílé ayé wa ńbo lówó abẹ́lá wà lónìí ńbo lówó rẹ wà wàláhì nǹkan ìyàlẹ́nu nítorí pé owó òun ó lè má sọnù ṣùgbọ́n títí tèèyàn púpọ̀ ìgbà tí ń dówó èèyàn kan iná ń sọ lówó jù láfíríkà ta ni ó gbà à ń gbà tó ẹ pé ọmọ ìyàwó tó kàn ní wọ́n àbí tí ń fẹ́ bàjẹ́ ní ẹ̀ mọ̀ pé yorùbá wọ́n gbé sèrè pé ẹ fún wa ti wá gbogbo àrísìkì wọn dà lónìí. bẹ́ẹ̀ náà lẹ́yìn náà gbogbo ní ẹlẹ́yìn tí dọ́tí ń jọ yín lódì yun tí èèyàn bá kú tá a fẹ́ tún ogún ẹ wá wòran. wọ́n sọ pé bàbá wa wọ́n fi lé mẹ́wàá lẹ̀ wọ́n sì fi mọ́tò ogún lẹ̀ sọ wá rí i pé àwọn ọmọ mélòó wọn fi lẹ̀ wọ́n ní ọmọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. sòtá bá wá pínlẹ̀ mẹ́wàá fọmọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ta ni ọ̀dàlẹ́ kọ̀ọ̀kan mú kọ̀fẹ́ sí àwọn ah, mọ́tò mọ́tò mẹ́ẹ̀ẹ́dógún ọmọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nígbà tí èsì pa gbé lọ fáwọn bó làjárì ẹ bá wa sá àwọn mọ́tò yìí ẹni tó bá gbé bíi táyà ẹni tó sì gbé bíi bíi dírẹ́fà tó o túmọ̀ sí pé kíni kíni ilé ayé náà aramakumullah ẹjẹ́ á gbìyànjú o láti rí i pé ilé ayé àṣetọ́ni ọ̀jẹ̀ wa lérí ọjà ń bẹ ẹni tí wọ́n wà lìjánà ilé ayé táwọn náà wà ní àwọn ọmọ náà ilé ayé táwọn náà wà ní. ọlọ́run ọba kó fún wa nílé ayé tí wọ́n lò lọ́nà tó dáa ọ̀nà tá a lò tá a fi wà lujana ọlọ́run ọba kó fun wá ṣe ko kóńgẹ́ rẹ̀ ọ̀nà tí wọ́n máa gbà lólé ayé wọn tí fi já síná fún wọn ọlọ́run má fi sàdánwò fà wá. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله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 àwọn eléyìí lọ́lọ́wọ́n bá sọ nípa wọn pé innal ladhina la yarjuna liqa'ana wa radu bil hayati dunya wa tuma'annu biha walladhina hum an ayatina ghafilun ulaika ma'wahumun nar bima kanu yaksibun. ọlọ́ni dájúdájú àwọn ẹni tó yẹ pé wọn ọ̀ràn kan àti pàdé ọlọ́run wọ́n sì yọnu sí sẹ̀mí ilé ayé wọ́n kọ̀tàlùkìyàmà wọ́n gbàgbé alqiyam àwọn ẹni tó pé wọ́n fọ́nú fọ́ra nípa àwọn ayọ̀ ọlọ́n ọlọ́n ni ulaika ma'wahumun nar àwọn eléyàn ibù padà sí wọn náà ni ọjà iná o bima kanu yaksibun nítorí nǹkan gbélé ayé ọlọ́n dàkú mọ́ sí wa lọ́kàn nínú wọn àwọn irú àwọn ẹ̀yà àwọn yìí ń tiwọn àfojúsùn wọn gbogbo àfojúsùn wọn nulẹ̀ ayé òun náà ní ká gbádùn ká gbádùn ẹjẹ gbádùn ikú ń bẹ sájà gbádùn níjẹyẹ bàjẹlẹ yóò gbé fò ẹjẹ gbádùn ayé yìí náà ta ni ká jẹ ká mu ká jẹ gbádùn lé ayé kó má bọ́ mọ́ wa lọ́wọ́ ọlọ́wọ́n bá sọ nípa wọn wọn ni walladhina kafaru yatamatta'una wa ya'kuluna kama ta'kulu al-an'am wan naru mathwan lahum àwọn kèfèrí wọ́n máa jẹ gbádùn wọ́n sì máa jẹ wọ́n máa mú gẹ́gẹ́ bí àwọn ẹranko náà ti ṣe máa jẹ àmọ́ iná òun náà ni wọ́n padà já sí ibùsẹ́rí sí wọn ọlọ́run kọ́ máa ṣe wá lọ́mọ aná. àwọn wọ̀nyí ní ìgbà míì wọ́n máa pàkíyèsí ara wọn pé ẹjẹ ẹjẹ máa ń bá ẹjẹ awáyé máa ń bá ilé ayé náà wọ́n fojú sùn o wọ́n á tún máa sọ fún ọ pé ẹjẹ awá máa ń bá torí bó wọn bá ti ń pọ̀ sílẹ̀ yẹn gbádùn máa bí bá ti ń pọ̀ sí lèyàn máa ronú lóru èyàn ronú sùn. ẹni tó dé wọn máa ráyé sá nù kí ẹsẹ̀ nítorí tọ́lọ́ o wọn máa ráyé sá nítorí pé wọn ò ní rorùn sùn wọn máa ráyé sá nítorí pé ìtọ́ jẹ́ǹjẹta kò tí ì rí mi ìjẹ láti jẹta dò nítorí ń yà ń gbẹ̀ kì í ṣe torí ọlọ́run kì í ṣe torí pé ń bẹ̀rù ọlọ́run so àwọn èèyàn ò ní bẹ̀rù ọlọ́run rárá o àwọn oríṣi kejì àwọn náà làwọn ẹni tí máa sọ yìí pé àwa gbàgbọ́ ìgbé tá a bá kú kọ̀tà o ìgbéǹde alùkìyàmà ń bẹ ilé méjì sì ń bẹ lọ́la gbéǹde alùkìyàmà ọ̀nà àlàlìjánà ilé àwọn ẹni tó gbélé ayé sí tọ́lọ̀ àti iná ilé àwọn ẹni tó gbélé ayé tẹ́lọ̀ kọ́lọ̀ mọ́ sí wa lọ́ máa ná àwọn eléyìí àwọn làwọn ẹni tó pé látijọ́ tí ọlọ́run ọba ti mú kéèyàn máa gbó pé kọ́ máa gbé òkè pẹ̀ eléyìí ni ìgbàgbọ́ àwọn tí máa ń tẹ̀lé tàwọn ànábì ọlọ́run bó tilẹ̀ jẹ́ pé àwọn ẹni tí ń tẹ̀lé tànábì ọlọ́run yìí náà tí wọ́n láwọn gbàgbọ́ pé ńgbà tá a bá kú kìí ṣe ilé ayé ni gbogbo ẹ̀ àwọn náà tún pín sọ́nà mẹ́ta alákọ̀ọ́kọ́ nínú wa àwọn náà ni zalimun li nafsihi ẹni tó ṣàbòsí sórí ara rẹ̀ ẹlẹ́ẹ̀kejì muqtasid ẹni tó ti kó dúró dọ́gba àṣejù òsì fún àṣe ètò òsì ẹ̀kẹta sabiqun bil khayrati bi idhnillah ayára ṣe rere pẹ̀lú yọ̀ǹdọ̀ ọlọ́ àmàṣàlàyé àwọn eléyìí lọ́jọ́ iwájú. akramakumullah inú oṣù Safar ọ̀nà làwà báyìí tí í ṣe oṣù kejì nínú kalenda Islam ó sì ti jẹ́ ọjọ́ keje lónìí yìí báyìí oṣù Safar yìí oṣù nla ni o ninu awon osu gẹ́gẹ́ bi gbogbo osu yoku oṣù yi, àyè ń bẹ fún gbogbo wa lati ma se daadaa gege bi oṣù yoku a sì gbọdọ sọra fún gbogbo àìdá gẹgẹ bí oṣù yòókù oṣù yìí dáadáa lè sèyàn àìdá lè ṣẹlẹ̀ síyàn gẹgẹ bí gbogbo oṣù yòókù kájínà sí ìgbàgbọ́ burúkú tí ń bẹ fáwọn kèfèrí tẹlomi nínú àwọn mùsùlùmí náà sì tún ní dòní nípa oṣù sọfàrù yìí sọfàrù kìí sọ̀tá wa o ọkan nínú àwọn oṣù ọlọ́ndàní ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ àwọn èèyàn máa sá fún sọfàrù wọ́n máa bẹ̀rù rẹ̀ wọ́n sì máa tìràn aburú máa torí ẹ̀ lànà sallallahu alayhi wa sallam nínú àdéhìí kan bá a sọ pé la adwa wala tiyara wala safar àárẹ̀ kan ò sì tí máa ti ka ara rẹ̀ ràn ní pẹ̀lú yọ̀ǹdọ̀ lọ. bákan náà nǹkan asánlásán kan ò sì sí tó lè dá faburú séèyàn láì sí yọ̀ǹdọ̀ lọ. bí kò sọ pé nísìn ọ̀fẹ́ sì fi kọ́ òde òní dá so eléyìí ìgbàgbọ́ kí gbàgbọ́ ni islam ọ̀gbà wọlé ọlọ́run ní pé kí dáadó séyàn ọlọ́run ní pé káyọ̀ séyàn wàlẹ̀ sọ́fàr kò sì sọ́sù sọ́fàr kan tí máa dá faburú séyàn ntọ́lọ́n bá kọ pé ó séyàn ni ó séyàn kọ́lọ́n ní kí dáadó máa ṣe wá torí ẹ nígbà tí wọn lágbọ́yé ẹ̀sìn islam yìí wọn ò ní fẹ́ yàwó lóṣù sọ́fàr bá bá kọ́lé wọn ò ní kó lọ sílé wọn lóṣù sọ́fàr wọn à ní ra mọ́tò máa gùn lóṣù sọ́fàr àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mùsùlùmí gbọ́dọ̀ gba ilé ìjẹ torí pé ń bẹ nínú ká máa gba nǹkan asán lásán gbọ́ ìsìláàmù sì farama ó dà gẹ́gẹ́ bí àwọn oní january february náà tí wọ́n ní oṣù kan oṣù bàbàbà yìí máa bà wọ́n bàkúbà ni kọ́lọ̀ mẹ́jẹ̀ nǹkan kan bà wọ́n bàkúbà akramakumullah oṣù sọ́fàr oṣù níta lè ṣe dáadáa gbogbo nínú rẹ̀ oṣù níta pé gbogbo dáadáa lè ṣẹlẹ̀ síyàn nínú rẹ̀ ọlọ́run kó jẹ́ kí dáadáa máa jẹ́ tiwa lẹ́yìn wá gbà náà káràntí pé nínú tọ́lọ́run bá fi pa wá láṣẹ nígbà táwa ní oṣù sọfà gẹ́gẹ́ bí àwọn oṣù yòókù ó náà ní ká máa ṣe àsọlátù fọgà tiwa anabi ti muhammed sallallahu alayhi wa alihi wa sallam torí pé ọlọ́run ẹlẹ́dàá gan táwọn màlẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà ṣe àsọlátù fún anabi wa yìí ó wá pa ọ́ láṣẹ àwọn àti ajẹ́ mùsùlùmí táǹtẹ̀lẹ́tà anabi sallallahu alayhi wa sallam ká máa ṣe àsọlátù fún kásìmákì ní kíkẹ́ ọ̀la فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله